Eh, ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọlọ́lá tí ń gbénu ọlásọlá ọba tó ní pẹpẹrọ lọ́dọ̀ ọba tó ní sánmọ̀ àtilẹ̀ méjèèje eh, ẹ̀yin aráalé ẹ̀kúlé ẹ̀kú ọjọ́ mẹ́ta eh, ẹ má bínú àtọ̀rọ̀ gáfárà yìí pé a lè wá ní ọ̀sẹ̀ tó kọjá ní lẹ́yìn ìgbà tá a ṣe ètò yìí ó ní àwọn kankan tí ó ṣẹlẹ̀ tó ju agbára wa lọ ni eh, ò jẹ́ kí a lè wá ní ìjẹ́jọ́ nínú báyìí lónìí mo ní ọ̀rẹ́ mi eh, eh, wọ́n ní pé àìfi ẹnu ẹni imú ẹni àìfi mí wọ́n dárúkọ wọn fún wa àlejò wọ́n dárúkọ wọn fún wa tí a bá ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ lénìí àkòrí tá a fẹ́ bára wa sọ̀rọ̀ ni a mọ̀ sí àwọn àìṣedéédé tó wà níbi iṣẹ́ ìwòsàn àwọn ìfarapa tó wà ń bẹ́ẹ̀ àti àwọn ìyàrápadà tó wà fún ẹni tó bá fi ara pa látara àwọn àìṣedéédé tí ó wà níbi iṣẹ́ ìwò. láti ìgbóhùn fún àlejò wa lónìí ó mọ̀ bá wa àlejò wa dákun kí ni orúkọ yín bá wa fi ara hàn ilé. tọ́ mo kí gbogbo àwọn aráalé o níbikíbi tí atẹ́gùn ìkànnì yìí bá ń fẹ́ dé tí ẹ ti ń gbọ́ wa orúkọ tèmi ni ridwanullah sọláudeen ọlálẹkan mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní iléèwé bayero university kano tí mo sì ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin. Hmm, ẹ ṣeun àlejò wa ẹ ṣeun ẹ ṣe gan wọ́n ti àwọn ìyá máa ń sọ wípé ní kano lọ́hùn wọ́n á ní pé ẹ̀yin lẹ́ni largest faculty of law in Nigeria. ṣé bẹ́ẹ̀ lórí adúpẹ́ fún adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run tí a bá wo àwùjọ wa lénìí nǹkan kan tí a lè ṣàìmọ̀mọ̀ lò òun ni ètò ìwòsàn tí a bá sì wò sẹ́mọ̀ àwọn baba wa Yorùbá wọn sọ pé a kì í ró kádùn kò sí bí a ṣe fẹ́ ṣe láàrin ọdún kan tí èèyàn ní ṣe àárẹ̀ báyìí ti ń ṣe àárẹ̀ sẹ́mọ̀ a ti ní ìdojúkọ a ti ní challenge nìyẹn a ti ní problem solution tí ọmọ wá sí problem tí a bá ní nígbà tí a bá ń ṣàárẹ̀ o ní kí a lọ sí kí ni o ká lọ rí àwọn dókítà tó mọ̀ nípa ètò ìwòsàn tí wọ́n ṣe ìwòsàn fún wa lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn ń gbà sí ìwòsàn yìí àwọn àwọn ṣe àìṣedéédé kan a máa wáyé láti ibẹ̀ ẹ jọ̀ọ́ kí tiẹ̀ ní ẹ̀yin mọ̀ tí a lè pè ní àìṣedéédé ní ìdí iṣẹ́ ìwòsàn gẹ́gẹ́ bí ojú tí òfin fi wò ẹ bá wa ṣe àlàyé yìí. ẹ ẹ ṣeun ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ká tó mọ̀ sọ̀rọ̀ nípa pé bóyá ká tó máa sọ̀rọ̀ nípa àwọn ẹ̀tọ́ tó wà fún ẹni tí à ń tọ́jú tó bá lùgbàdì àìṣedéédé èyí tí àwọn olóyìnbó ń pè ní eh, medical malpractice ó yẹ ká kọ́kọ́ ṣàlàyé nǹkan tá à ń pè ní àìṣedéédé nínú ètò ìtọ́jú fáwọn aráalé ohun tá à ń pè ní àìṣedéédé ó pín sí oríṣiríṣi. Yeah ṣùgbọ́n kí n tó mọ ṣàlàyé àwọn oríṣiríṣi àìṣedédé tí a ní ní orílẹ̀-èdè nàìjíríà òfin kan wà tí ó de àwọn olùwòsàn wọ́n ń pe òfin náà ní medical and dental practitioners act two thousand and four ṣe rí òfin yìí ó ṣe ìgbékalẹ̀ àjọ kan tí à ń pè ní medical and dental Council of Nigeria MTCN hmm. ṣẹwárí MTCN yìí wọ́n ní a fún ní agbára aró wọn ní agbára láti máa gba àwọn olùtọ́jú wọlé bí èèyàn bá lọ sí iléèwé ní yunifásitì tàbí àwọn iléèwé míì náà hmm. tó bá parí tó yege tí iléèwé bá fún ní ìwé àmì hmm. wípé o ti yege àwọn àjọ yìí ni wọn ó gbà á tí wọn ó fi gíní tí wọn ó fi orúkọ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí NBA ṣe máa ń ṣe kí ni wọ́n ṣe máa ń rẹ́gísítà àwọn agbẹjọ́rò wa tuntun so àwọn náà máa ń ṣe kí ni wọ́n máa ń fi orúkọ àwọn olùtọ́jú tuntun sílẹ̀ ṣẹ́wárí àwọn àjọ yìí wọ́n á panupọ̀ wọ́n ṣe àwọn òfin kan tí a pè ní Code of Medical Ethics two thousand and eight hmm. ṣẹ́rí òfin yìí gbogbo nǹkan tó kó sínú ó ní ìlànà à tẹ̀lé àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe àti èyí tí a ò gbọ́dọ̀ máa ṣe èyí tó wà fún ẹni tó bá ń jẹ́ olùtọ́jú tàbí olùwòsàn ohunkóhun tí olùtọ́jú àbí olùwòsàn bá wá ṣe tó bá tako ohun tí òfin yìí là kalẹ̀ pè ní medical malpractice tí àwọn Yorùbá ń pè ní àìṣedéédé nínú ètò ìtọ́jú. tí n bá gbọ́ yín yé nípa tẹ ìgbà yín tẹ ṣàlàyé fún wa nǹkan yìí nítorí ń sọ ni wípé àwọn nǹkan àwọn àwọn ìlànà àátọ̀ tí medical kílẹ̀ pè ná. medical and uh, eh, medical, medical and dental practitioner act, act. or medical and eh, dental uh, practitioner act tó là kalẹ̀ lè tó fún wọn lágbára láti lè ṣe code and ethics yes. tó wà fún àwọn medical àwọn nǹkan tí wọ́n là kalẹ̀ yìí tí èèyàn gbọ́dọ̀ máa ṣe ìgbà tí oníṣẹ́ ìwòsàn kan bá ti takò tó wà nbẹ ìgbà yìí ni a pè ní tí ìgbà yìí gangan ni àìṣedéédé ló lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ ìwòsàn ẹ ṣé gan mo dúpẹ́ fún ìtẹ̀ ara fi bọ́ wa tán yìí sí ẹ̀yin ará ilé wọ́n ní pé nígbà tí ẹnìkan tó ń ṣiṣẹ́ ìwòsàn tí a mọ̀ sí dókítà tí ó wá ti tako ìkan nínú àwọn ìlànà àti àwọn ètò ti medical and dental practitioner act àti medical and dental ethics àbí tí ó code of medical ethics two thousand and eight mm-hmm. tí ó bá là kalẹ̀ ìgbà yìí gangan ni àìṣedéédé lẹ́nu iṣẹ́ ìwòsàn ìgbà yìí gangan ni ó máa ń wáyé sí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ tí a bá wò ṣé ẹ̀ṣẹ̀ lè dárúkọ àwọn nǹkan kan nínú àwọn nǹkan tí code of ethics yìí tí ó kó kalẹ̀ láwọn tó ṣe pé a lè rí tó gbajúmọ̀ láàrin àwọn dókítà wa bóyá bí àpẹẹrẹ kan àbí méjì kó tó di pa bọ̀ sórí àwọn ìfarapa tó wà nínú àìṣedéédé tó wà nídìí iṣẹ́ ìwòsàn yìí. èyí tí ó kọ èyí tí ó wọ́pọ̀ jù tí gbogbo wa náà máa ń sọ nípa àwọn olùwòsàn lára ẹ̀ ó ní lára àwọn nǹkan tí ìwé òfin àwọn olùwòsàn tó là kalẹ̀ fún wọn hmm. ó náà ní nǹkan tá à ń pè ní confidentiality hmm. láàrin olùwòsàn àti ẹni tí à ń wòsàn hmm. àṣírí àwọn àṣírí kan máa wà láàrin wọn hmm, èyí tí olùwòsàn kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ tú síta. kò gbọ́dọ̀ tú àṣírí tó wà láàrin wọn síta etí kẹta ò gbọ́dọ̀ bá wọn gbọ́ bẹ́ẹ̀. bí àpẹẹrẹ èèyàn wá sílé ìwòsàn wá ṣe àyẹ̀wò HIV/AIDS Hmm. àrùn kò gbógun, hmm. ó wá ṣe olùtọ́jú wa rí i pé nínú èsì àyẹ̀wò tó jáde hmm. ẹni náà lóòótọ́ ló ní àrùn hiv. mo tọrọ gámọ́ra mo sáré tọrọ gámọ́ra kí ni táìtù kí ni àkọ́rí eh, tọ́pìkì tá à ń pẹ̀kẹ́ lù mo fẹ́ háàdì ẹ̀ mọ́ n tá à ń ṣe lọ́wọ́ ẹ̀. ó ní a pè ní medical malpractice medical malpractice all right. Eh? medical malpractice medical malpractice òun ni à ń tà láti ṣàlàyé medical malpractice. ẹ máa eh. torí àwọn táwọn ẹ̀fẹ̀ ń darapọ̀ mọ́ wa torí àwọn táwọn ẹ̀fẹ̀. bẹ́ẹ̀ ni àìsí ọkàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àìṣedéédé tó wà nídìí iṣẹ́ ìwòsàn ẹ tẹ̀síwájú eh, àlejò wa. torí àwọn torí àwọn táwọn ẹ̀fẹ̀ ń darapọ̀ mọ́ wa. ṣé ń gbọ́ mi yẹn ní sùúrù ẹ máa ẹ máa ẹ máa rán wọn létí ẹ máa rán wọn létí ní àwọn níláàrí níláàrí àkòrí tẹ̀ ń tẹ̀ ń pẹ̀ kẹ́lù. Hmm, ó yé mi ó yé mi bóyá ẹ̀sùn ẹ̀sùn wájú àjùjọ wa. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ nígbà tí olùwòsàn tí ó ṣe àyẹ̀wò fún ẹni tó fẹ́ tọ́jú ó wá ìwádìí àyẹ̀wò tó ṣe èsì rẹ̀ jáde ó wá rí wípé ẹni yìí lótìtọ́ ló ní àrùn HIV hmm. nítòkù ni pé kí wọ́n mọ tọ́jú ẹni náà ṣùgbọ́n bí wọ́n ṣe ń tọ́jú ẹni náà lọ nínú principle of confidentiality olùtọ́jú náà kò gbọ́dọ̀ mọ sọ́kàkiri bóyá ó wà lágbo àwọn ọ̀rẹ́ ẹ̀ hmm àbò wà níbì kan kó wá máa fi sàrò kó máa fi ṣe kó máa fi dọ̀wọ̀ ẹ̀kẹ́. àbí ká tiẹ̀ ní kóbìnrin àbí kó tiẹ̀ ní kóbìnrin ló ń tì í ó wá ń eh. fẹ́ nìkan sa kọ́kọ́ ní pé ah, kó lọ rí kó kó ń bẹ jàre ó wá sọ́dọ̀ mi níjó ní ìsọyẹ kó ti lé hiv eh, irú àwọn ọ̀rọ̀ báyìí. so gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò yẹ kó máa jáde hmm. so máa practice náà ni a máa kà kún hmm. sọ̀rọ̀ mi yé báwọn máa hmm. practice ó ní a máa kà kún. so nígbàgbà tí irú ẹni bẹ́ẹ̀ bá ti sọ àwọn tó lè jẹ́ àṣírí tó wà láàrin àwọn méjì tó jáde ó ti di malpractice ah, ah. àìṣedéédé ti ṣe ni o ti wáyé ó ti wáyé nírú àárín yẹn ṣùgbọ́n sẹ́mọ̀ nígbà míì ó máa ń wà tó ṣe pé àwọn àṣírí yìí kò yẹ kí kò yẹ kí olùwòsàn kóun gan kó fi pamọ́. sẹ́rí tí mo sọ lẹ́ẹ̀kan hmm. ó ní limitation. Hmm. Hmm. Eh, ká pé àyàfi <laughs> àyàfi tó wà bẹ́ẹ̀ eh, àyàfi eh. tó wà bẹ́ẹ̀ ó ní pé ní bóyá bíi àwọn ibi tí àyàfi máa ń wà bóyá ẹni tó jẹ́ ẹni tá a fẹ́ tọ́jú hmm. òun àti nǹkan kẹjọ wà láàrin òun àti olùwòsàn hmm. tó wá ní í ṣe pẹ̀lú ẹlòmíràn tó jẹ́ bí ẹnì kẹta hmm. tí ẹni tí ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ a ní client fún olùwòsàn yẹn tó bá ní nǹkan kan tí ò dá lọ́kàn láti ṣe fún ẹni tí wọ́n mú wá bóyá bí àpẹẹrẹ èèyàn múyàn lọ fún lọ sí ilé ìwòsàn ẹ wo kéèsì Ìkérèmàdù eléyìí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn gbéyàn wá sí ilé ìwòsàn wọ́n fẹ́ ṣe kidney transplanting fún olùwòsàn wa ó kàn wò ó pé ẹni yìí ìrò bóyá ó mọ̀ sí nǹkan tí wọ́n wá fi ṣe yìí. tí wọ́n wá fi ṣe yìí kọ́ mọ́ ọkọ̀ ìrò bó ní mọ̀ báyìí. nígbà téèyàn ò sì nímọ̀ nípa ẹ yọ kíndìnrín yọ kò sì yọ kíndìnrín òun. ni àárín òun ló wà hmm. wípé irú yẹn a lè pè ní hmm. confidentiality ó sọ fún ẹni yẹn àṣírí náà ó tún hmm. so kì í gbogbo àṣírí náà ni wọn lè máa fi fóònù fún sẹ́nẹ́sì wà lórí ẹ̀ láti stúdíò wọn. ẹ sì láìpẹ́ ó ṣiṣẹ́ ẹ máa bá bọ́. ọ̀ya ẹ máa bá ọ̀rọ̀ yín ẹ máa bọ́ so ti àná ọ̀dà. ohun tí à ń gbìyànjú láti sọ nìyẹn pé kì í ṣe gbogbo àṣírí náà ni olùwọ̀sán máa ń ṣe kíni ló máa ń fi pamọ́. Hmm. ó túmọ̀ sí pé téèyàn bá rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ gbàmí ọ̀tọ̀ lórí pé ẹni tí ó jẹ́ oníbàárà dókítà kan nǹkan tí ó fẹ́ ṣe ó ní láti mú ẹdí ẹnì kẹta dání tí yóò sì pa ohun tí ń dára dókítà yẹn ní láti tú àṣírí òun ó ní láti tú àṣírí òun ẹ ṣeun ìyẹn pé bàbá bí irú ẹni tá a sọ pé ó ní àìsàn kò gbóògùn yẹn mm-hmm. ó mú ọmọ tán wá tó fẹ́ fẹ́ mm-hmm. so bóyá yàn lọ wá àti pé àní kí n tó lè fi ọṣẹ a gbọ́dọ̀ délé ìwòsàn ká lọ sí àwọn mm-hmm. ìdánwò kan so ìyẹn ká lọ sí àwọn ìdánwò kan òun sì ti lọ sí ilé ìwòsàn rẹ̀ tó ti ṣe ìdánwò tí wọ́n ti rí pé ó ní àrùn HIV bí dókítà bá rí wípé ẹni tí ó mú wá tó fẹ́ fẹ́ yìí ó fẹ́ ó ṣeé ṣe kó mọ̀mọ̀ sí nǹkan tó wà ní kó mọ̀ mọ̀ nípa àrùn tó wà lára ẹni yìí olùwòsàn náà ó jẹ́ dandan fún un láti tú àṣírí náà nírú àkókò wa. Hmm, dandan ni fún láti tú àṣírí náà láti má pa wọ́n jẹ́ má pè ní because because of public public health torí iṣẹ́ mọ̀ tí ẹni tó wá ní hiv fún bí àpẹẹrẹ òun àti ẹnìkan tọ́jọ́ fẹ́ jọ fẹ́ náà jọ lọ sí ilé ìwòsàn wọ́n wá ṣe àyẹ̀wò fún tì dókítà wá rí i pé hiv ló ní a sì ní wọ́n ní issue of confidentiality mm. ṣé kò wá lè sọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì mọ̀ yí pé eh, nǹkan kan lè mọ padà wọnú nǹkan kan jẹ́ padà wá ní kóńtì iná padà ní hiv nírú àárín yẹn kò sí tí dókítà yẹn fẹ́ síbi pé kó ṣe kí ni o kó tó akọ́sọ àṣírí ń lọ hmm, ẹ ṣé gan mo dúpẹ́ fún àwọn àpẹẹrẹ tí ẹ mú wá yìí hmm, abala tí ó wá kù sí ni pé ṣé mọ̀ tí àwọn àṣírí bá ti ń wáyé àwọn ìfarakọ́ ọ̀mọ̀ wáyé. mi ò bá ní kásìkò lọ síbẹ̀ ká mú àpẹẹrẹ àwọn àwọn àìṣedéédé ká tó tẹ̀síwájú nínú àwọn àwọn àìṣedéédé ẹran ṣé ó ṣe fún lápẹẹrẹ mi ìtẹ́tún lè fún wa nínú àwọn àìṣedéédé tó lè wà nídìí iṣẹ́ yìí. ní àkótán ó pín sọ́nà méjì hmm. àwọn olóyìnbó máa ń pè kan ní omission hmm. wọ́n máa ń pè kan ní act hmm. èyí tí wọ́n ń pè ní omission yẹn a tó lè pè ní negligence sọ̀rọ̀ mi yé báwọn. àwọn àpẹẹrẹ ibi tí a ti wá lè ní irú àwọn nǹkan yìí ó ní bíi pé agbéyàn kalẹ̀ sí inú ilé ìwòsàn tá à ń tọ́jú hmm. ẹ admit ẹ hmm. ẹ wá ń tọ́jú ẹ lọ́wọ́ ó wá jẹ́ pé ní lákòókò ẹ mọ̀ pé ó ti jẹ́ dandan fún yín ní àwọn àsìkò kan sí àsìkò kan hmm. kẹ́ ẹ máa lọ máa yọjú wò pé báwo ni ara lágbájá ṣe ń ṣe o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lásìkò yẹn ẹ wá lọ yọjú wò Mm-hmm. nǹkan yẹn wá fa ìpalára fún un hmm. ní àìlọ yọjú wo yẹn ẹ mọ̀ pé omission nìyẹn hmm. so irú yẹn àpẹẹrẹ àìṣedéédé kan náà lọ́nà àbí pẹ̀ ẹ ṣe àyẹ̀wò fún yàn wípé irú àìsàn wo ní í ṣe nínú àwọn àyẹ̀wò yín ẹ ti wá mọ̀jẹ àti mọ àìsàn tó ń ṣe ẹ wá fẹ́ kọ oògùn fún ẹ wá lọ kọ àwọn oògùn tí kò lè sí tí ò bá àìsàn tó ń ṣe yẹn mu Hmm. abẹ́ lọ kọ fún àpẹẹrẹ míì tó ni pé wọ́n ń gbéyàwó sílé ìwòsàn bóyá ó fi ó ní ìpalára yá ìjàmbá ọkọ̀ ó wá jẹ́ pé ní ọwọ́ àtàǹpàkò kan ó ti ó ti ó ti bàjẹ́ wa ní ìdí láti gé irú àtàǹpàkò bẹ́ẹ̀ ẹ wá gbẹ́ni wọ yàrá kí làwọn ń pè é ibi tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún. ibi tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún ẹ wá gbé wọbẹ̀ ẹ wá fẹ́ gé àtàǹpàkò yẹn hmm. ọwọ́ ọ̀tún látàǹpàkò tí ń dùn wà ẹ lọ gé tọwọ́ sí. ẹ lọ gé tọwọ́ sí à. so irú èèyàn náà àìṣedéédé náà tó ní. àìṣedéédé ńlá ni àìṣedéédé ni àìṣedéédé ni. àpẹẹrẹ míì tó ni pé hmm. ẹ ń tọ́jú èèyàn lọ́wọ́ hmm. nílé ìwòsàn kan ẹ wá rí i pé agbára yín ò ká mọ́ kó tó di pé yóò kọjá agbára wọn bó ṣe yẹ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ rí i pé ẹ fi ẹni náà sọwọ́ ránṣẹ́ sí ibi tó tún lágbára ju ẹ̀yin lọ tágbà ń wò ti kà hmm. ẹ wá ṣeré yìí rẹ níbẹ̀ ó wá lọ pa ìpalára fún bóyá ó kú. Hmm. ẹ tiẹ̀ ìgbà mẹ́ta àti ẹ máa wá tá a máa gbá àwọn kankan tó jẹ́ pé a máa panilẹ́rìn wọn ò ní pé dókítà gbàgbé abẹ sí ẹni tí wọ́n ṣiṣẹ́ abẹ fún nínú <laughs> ṣé irú tí mo lè yìí bá ṣẹlẹ̀ àìṣedédé làá pè àbí kí ni ẹrù bá lè pé irú àárín yẹn. èyí tẹ́ ẹ sọ yẹn bákan eh. méjì ló pín sí mm-hmm. ọ̀rọ̀ mi yé mẹ́yẹn. Mm. ó ní eh, ó ní ẹjọ́ kan mm-hmm. tí ìdájọ́ ilé ẹjọ́ ìdájọ́ ilé ẹjọ́ kan eléyìí tí supreme court wa mm. tí wọ́n ti dárí ilé ẹjọ́ gíga jùlọ ní eh, orílẹ̀-èdè wọ́n pè ní Ojo versus Garoro. bẹ́ẹ̀ ni kọ́mẹ́ǹtì mm. tó wà lójú screen yẹn kọ́mẹ́ǹtì tó wà lójú screen yẹn. commissioner in chief congratulations and re-examination for please understanding of his thing confused me so well. Uh, ẹni tí ó béèrè ìbéèrè i need clarification about judgement and also examination in chief cross-examination uh, tí ẹni yìí bá ń gbọ́ èdè yorùbá tí à ń ṣàlàyé níbí lè ní medical malpractice medical malpractice liabilities and remedies tí à ń sọ níbí lè ní àṣọ nípa legal procedure. a sọ̀rọ̀ nípa legal procedure tó bá lè pé legal procedure ni a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ a mọ̀ mú kinní báyìí wá ṣùgbọ́n yín tá à ń sọ̀rọ̀ níbí lẹ́nì eléyìí ṣé abẹ́ lọ́ọ̀fẹ́ evidence kọ́ ló wà ní. Eh. so gbogbo tá à ń sọ níbí lẹ́nì a kàn ń sọ nípa àwọn contemporary issues uh, medical negligence là ń ṣàlàyé níbí tí bá fẹ́ béèrè ìbéèrè ẹ jẹ́ kó mo wá látara medical negligence nìkan irú béèrè yìí ìjọ mi là ládàá rẹ̀ tí ẹ bá fẹ́ jẹ́ ká dà ẹ lè fi ṣọwọ́ sí orí ìkànnì wa ní Facebook àbáyín ṣe àtẹ̀jíṣẹ́ a sì ṣàlàyé púpọ̀. káwa padà sí orí ọ̀rọ̀ wa ẹ̀sùn ní orí àwọn. òjò fàṣọ gàróró hmm. ní inú ẹjọ́ yìí ẹni tí ẹjọ́ yẹn wọ́n ti kọ́kọ́ ṣe ní ilé ẹjọ́ àkọ́kọ́ hmm. à ń pè ní trial court ṣùgbà hmm. tí wọ́n ṣe ilé ẹjọ́ dájọ́ ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n dá ó lọ ní ó ó fẹ́ pọ̀ ẹni tí ó fẹ̀sùn kan yàn tó fẹ̀sùn kan hmm. ẹni tó gbẹ ẹni tó gbẹ́jọ́ lọ sílé ẹjọ́ òun lẹ́jọ́ gbé òun lẹ ọjọ́ òbí ẹni tí wọ́n fẹ̀sùn kan òun lẹ́jọ́ gbé hmm. ẹni tí ẹni tó wá fẹ̀sùn kan yàn yìí tẹ́jọ́ gbé yìí ó wá gbé lọ sí ilé ẹjọ́ àpìlì hmm. nítorí kò tẹ́ mi lọ́rùn ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn nígbà tí àwọn yẹn tí wọ́n fẹ́ máa dá ẹjọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan nínú ẹjọ́ yìí ni pé ní olùtọ́jú aláìsàn ó lọ bá olùtọ́jú mm. ó ní òun ń rí àwọn nǹkan kan bíi pé nǹkan kan ga ní mm. ojú ara òun mm. nígbà tí olùtọ́jú ṣe àyẹ̀wò fún ó ní pé àwọn máa ṣe iṣẹ́ abẹ láti fi láti fi gé ohun tó ń wú ní ojú ara rẹ̀ yẹn láti fi gé kúrò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ abẹ tán lẹ́yìn ìgbà tí yẹn délé ó tún padà wá ó ní wípé òun rí àwọn òun rí i pé bígbà tí inú fẹ́ mọ ọrùn òun. ní tí wọ́n ṣe sáré òun o. bígbà tí inú fẹ́ mọ ọrùn òun hmm. wọ́n wá lọ ṣe nǹkan tá à ń pè ní x-ray hmm. x-ray yẹn ló wá fi ló wá gbé jáde wípé abẹ́rẹ́ hmm. abẹ́rẹ́ ó kán sínú ẹ̀ níbẹ̀ sínú rẹ̀ nígbà tí wọ́n ti ṣe abẹ́ lọ́wọ́ wípé abẹ́rẹ́ kán nígbà tí <laughs> nígbà tí ilé ẹjọ́ wá dájọ́ wọ́n ní wípé ní olùtọ́jú náà a lè mú fún negligence. Hmm. kí nìdí wípé ní wọ́n lo wọ́n yá ọ̀rọ̀ lord denny wọ́n yá lò nínú ìdájọ́ yẹn wọ́n ní wípé ní lord denny sọ wípé ohun tí a lè pè ní negligence nínú iṣẹ́ ìtọ́jú òun ni wípé ní tí òun ni ohun tó jẹ́ pé tí olùtọ́jú kan bá ṣe hmm. tí olùtọ́jú míì tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ bá rí yóò ní àà kó sì wá ṣe báwọn Hmm. irú àṣìṣe ohun tí ó kéré ojú tó yẹ kí olùtọ́jú ó máa ṣe lọ ń tà lè pè ní negligence nìyẹn hmm. Hmm. tí a bá gbéyàn wá sílé ìwòsàn àwọn risk kéékèèké kan ìmọ̀ tí mo lè pè ní Yorùbá ni ọ̀gá mi yóò máa wáyé èyí tí ò ṣe kí ni tí ò ṣe dínà tí ò ṣe é dènà nàìjíríà pẹ̀lú àwọn ewu kéékèèké àwọn ewu kéékèèké kan tí ò ṣe é dènà yóò máa wáyé nínú ètò ìtọ́jú tó bá ti wá ń wáyé a gbọ́dọ̀ máa fi irú nǹkan bá nǹkan máa sọ wípé ní negligence ni fún hmm. olùtọ́jú. ká máa sọ pé àìṣedéédé àìṣedéédé àìṣedéédé àìṣedéédé ẹ ṣeun ẹ ṣeun lábẹ́ eh, lábẹ́ ìtumọ̀ àti àwọn àpẹẹrẹ tó wà fún àìṣedéédé tó wà níbẹ̀ ibiṣẹ́ ìwòsàn ẹ ká yọ ló náà ẹ oríṣiríṣi ìfarapa ló lè wáyé bí a ṣe ní oríṣiríṣi ìfarapa náà la ṣe ní oríṣiríṣi ìdájọ́ tó wà fún ìfarapa kọ̀ọ̀kan hmm. sọ̀rọ̀ mi yé yín hmm. àwọn ìfarapa tó wà àbí ẹ̀jẹ̀ ká báyìí káwọn kó kan kó àti ìfarapa àti àwọn ìràpadà tó wà fún ẹni tó bá farapa kákó papọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà hmm. torí kálíbà bọ́ sórí àwọn àwọn ọmọ ìyá wa tí wọn ò gbọ́ èdè Yorùbá. bí àpẹẹrẹ irú eléyìí tí ẹ sọ tán nìsín wípé wọ́n gbàgbé nǹkan sí èèyàn nínú ìfarapa kan lèyìn ó lè fa bóyá kí àwọn nǹkan kan tó wà ní àwọn nǹkan kan tó wà nínú àgọ́ ara rẹ̀ tó jẹ́ tinú kíkan bàjẹ́ ńbẹ̀ tàbí kẹ́ni náà ṣe ẹ̀wà kú gan a ti rí nínú nínú àpẹẹrẹ kan rí èyí tí olùtọ́jú kan ń tọ́jú èèyàn lọ́wọ́ olùtọ́jú yẹn wọ́n á gbé bóò nílé ìwòsàn yẹn olùtọ́jú mi ìwádìí ó fẹ́ mọ tọ́jú ẹnìyẹn lọ wọ́n ń pè kankan ní medical history ó yẹ kó yẹ medical history ẹni náà wò hmm. wípé kí ni nǹkan tán ti fún un hmm. níbo ni wọ́n tọ́jú rẹ dé hmm. kò wá yẹ nǹkan yẹn wò ó kàn wo nǹkan tí ń ṣe lásán ó wá fún ní abẹ́rẹ́ kan tí à ń pè ní penicillin nínú content nínú àwọn nǹkan tó wà nínú abẹ́rẹ́ yẹn ó wá fún ẹnìyẹn láàrin wákàtí kan tó fẹ́ ni lábẹ́rẹ́ ẹni náà sì kú ẹ rí i pé ìfarapa ó ti wá ń bẹ̀ báwọn. Hmm. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n dé ilé ẹjọ́ ilé ẹjọ́ sọ ilé ẹjọ́ fi ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé olùtọ́jú tó tọ́jú ẹnìyẹn ó jẹ̀bi àìṣedéédé ó jẹ̀bi kíni ó jẹ̀bi àìṣedéédé nítorí pé ní ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bíi ti code of eh, code of medical ethics là kalẹ̀ ó yẹ kó ṣe kíni ó yẹ kó wo medical history ẹni náà wípé kíni wọ́n ti fún un hmm. níbo ni wọ́n bá ìtọ́jú náà dé ibo lòun ó ti mú un. Hmm. òun ò tiẹ̀ bí. tó bá jẹ́ pọ́ ìyẹ̀wò ni kò bá ti rí pé ẹni náà wọ́n ti fún ní nǹkan kan rí nígbà kan rí tó jẹ́ kó ṣe kíni tó jẹ́ kí ó jẹ́ pé àgọ́ ara rẹ̀ kò bá penicillin mu àbí ká tó penicillin ò bá àgọ́ ara rẹ̀ mu òun wá lọ fún un. tó hmm. nírú àárín yẹn ó ti ó ti ó ti ṣe àìṣe déédéé ilé ẹjọ́ náà sì fọwọ́ wọ́n fọwọ́ lù nítòótọ́ àìṣedéédé ló ṣẹlẹ̀ ní àárín yẹn. Hmm ṣé ẹ tún ní àwọn nǹkan míì tó jẹ́ pé lára àwọn àfarapa tó ṣeé ṣe kó wáyé látara àwọn àìṣedéédé nídìí iṣẹ́ ìwòsàn yìí ẹ̀yin ará ilé pé pé àmọ́ tẹ̀síwájú ní tí à ń pẹ̀ kẹ́dùn lé ní àwọn àìṣedéédé tó wà nídìí iṣẹ́ ìwòsàn àwọn ìfarapa tó wà ńbẹ̀ àti àwọn ìràpadà tó wà fún ẹni tó bá farapa látara àìṣedéédé iṣẹ́ ìwòsàn ẹ máa ẹ máa bá wa ká lọ ọ ní tó wà pẹ̀lú mi nínú. No gbogbo wa yìí lónìí ó ní a mọ̀ sí akẹ́kọ̀ọ́ òfin láti ilé ṣe láti ilé yàrá akẹ́kọ̀ọ́ òfin ní Bayero University ní Kano orúkọ wọn a máa jẹ́ Solahudeen Ridwanu Lai Ọlálékan àbí bẹ́ẹ̀ ni Ọlálékan Ọlálékan ọlá tó lé ọ̀kan àwa ọládé púpọ̀ ni èmi jẹ́ ọlátọ̀dọ̀ ti. bó ṣe lè wù kí ìfarapa bó ṣe lè wù kó rí oríṣiríṣi ọ̀nà ni a lè gbà láti fi rí i pé olùtọ́jú tó ṣe irú tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ hmm. ó ilé ẹjọ́ gbà mú àbí ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ hmm. ọ̀nà mẹ́ta ló pín sí hmm. bí olùtọ́jú tó bá ṣe àṣìṣe lórí ìtọ́jú aláìsàn aláìsàn lè gba ọ̀nà àkọ́kọ́ ó lè ó lè ó lè lọ sí ó lè gba ilé ẹjọ́ lọ ní under criminal law sọ̀rọ̀ mi sùn nílé ẹjọ́ yọǹda nínú ilé kọlọ fẹjọ́ sùn nílé ẹjọ́ ní abẹ́ ètò ìwà ọ̀daràn ìwà ọ̀daràn ẹsẹ ah. ọ̀gá mi dókítà yìí ti dá ọ̀ràn dá ọ̀ràn ah. tí kò bá fẹ́ ṣèyàn sọ̀rọ̀ mi yé bá ó tún lè lọ fi ẹ̀sùn kàn ní abẹ́ àwọn ẹ̀ṣẹ̀ àwa èèyàn sí ara wa àwa síra wa tó yẹ pé sífù mata yóò ní di ọ̀ràn títí ẹ̀. tó bá ṣerú ẹ tó bá jẹ pé ìgbà ńlọ gbà lọ hmm. ibi ìtàkọ́kọ́ yẹn tó bá gbà lọ hmm. ẹ̀wọ̀n ló mọ́ sábà já sí fún ẹni tí wọ́n bá fi ẹjọ́ rẹ̀ sùn bí hmm. àpẹẹrẹ wọ́n lè fi ó lè já sí miss dimana àwọn ẹ̀ṣẹ̀ bíi ọdún kan tí yóò tọdún mẹ́ta ẹ̀wọ̀n bíi ọdún kan tí yóò tọdún mẹ́ta tí yóò tọdún kan náà lọ ni wọ́n nìkan lọ èyí fi jura tọrọ mi yé bá tó bá jẹ pé ibi ìkejì yẹn ló gbà ẹni tí ó mọ ti sífù yẹn ní tó máa ń sábà ṣẹlẹ̀ ní kí wọ́n ṣe kí ni kí wọ́n sọ pé kó lọ san iye kan fún hmm. ní ìtanràn owó ìtanràn ṣùgbọ́n kí ìyẹn tó lè wáyé hmm. ẹjọ́ nínú ẹjọ́ First Bank hmm. Nigeria PLC versus Banjo wọ́n ṣàlàyé ilé ẹjọ́ ṣàlàyé àwọn nǹkan mẹ́ta tá a nílò láti fìdí ẹ̀ múlẹ̀ kó tó di wípé ní wọ́n máa gbà pé lóòótọ́ ni olùtọ́jú ló jẹ̀bi ẹ̀sùn àìṣedéédé ẹ̀dá hmm. hmm. àkọ́kọ́ ńbẹ̀ ó ní wípé ní ṣé ó wà ní abẹ́ ẹ̀tọ́ fún olùtọ́jú yẹn láti ṣe láti rí pé àwọn ìtọ́jú láti rí pé òun ṣe rí pé àwọn nǹkan kan ó mú un ṣe nígbà tó ń tọ́jú ẹni yẹn wọ́n pè ní duty of care hmm. tó bá jẹ́ pé ìyẹn wà tó bá jẹ́ pé ìyẹn wà ṣé lóòótọ́ ni ènìyàn olùtọ́jú yẹn ni kò ṣe nǹkan yẹn hmm. tí yẹn náà bá tún wà ṣé lóòótọ́ ni pé àìṣe nǹkan yẹn ni ló fa ìpalára fún ẹni náà hmm. sọ̀rọ̀ mi yé báwọn hmm. sọ tó bá ti wá sẹ́yìn àwọn ọ̀rẹ́ ìṣètò pé ó yà náà lọ sọ iye báyìí lọ san iye báyìí fún ẹni náà èròjà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà kẹta ó ní wípé kó gba òfin kan tí àwòfin tí asọ́lẹ̀ kan wípé medical and dental practitioners act two thousand and four yẹn ó lè gba ibẹ̀ yẹn náà kó lọ fi ẹjọ́ ẹni bẹ́ẹ̀ sùn tó bá fẹjọ́ rẹ̀ sùn àwọn tí ó fẹjọ́ rẹ̀ sùn àwọn kan àjọ kan wà tí MDCN tí a sọ yẹn medical and dental council of Nigeria tí wọ́n dá sílẹ̀ wọ́n ń pè ní medical and dental practitioners panel àwọn yẹn wọ́n gba ẹ̀sùn tó fi kàn yẹn wọ́n gbà yẹ̀wò tó bá jẹ́ pé ní ó yẹ kí wọ́n tẹ̀síwájú nínú ẹjọ́ náà lóòótọ́ wọ́n á fi ẹjọ́ náà sọ́wọ́ sí ibi àjọ kan tá a tún sí ilé ẹjọ́ tá à ń pè ní medical and dental practitioners tribunal hmm. àwọn ni wọ́n wàá ṣe nǹkan mẹ́ta fún ẹnìyẹn hmm. àkọ́kọ́ wọ́n lè yọ orúkọ ẹ̀ kúrò nínú ìwé àwọn olùtọ́jú ẹ̀ẹ̀kejì hmm. wọ́n lè ẹ̀ẹ̀kejì ní pé ní wọ́n lè ní pé láísẹ̀nsì rẹ̀ ìwé òfin ìwé ẹ̀rí tá a fi tó fi ṣiṣẹ́ wọ́n lè ní pé wọ́n lè wọ́n lè suspend ẹ̀ láàrin oṣù mẹ́fà tí ò ní ju oṣù mẹ́fà lọ tàbí ìkẹta wọ́n lè fún ní ìkìlọ̀ pé irú nǹkan tó ṣe yìí kò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ láyé láyé ayé in fact òun gẹ́gẹ́ tí ọba tó nǹkan yẹn ó lè gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ láti bẹ̀ mm. kó tó lọ kó tó lọ kó tó gbé kó tó gbé ilé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kó tó lọ àpilẹ̀ ń tẹ́ ẹ sọ ohun tó lọ lọ́rùn tèmi wọ́n á tó máa fẹ́ ṣe rè dé ilé ẹjọ́ gíga atọ́kùn gíga mo fẹ́ ká dáhùn dúró ó ní ibi ní agbọ̀nsì ti èdè Yorùbá ní ti ti èní ẹ tí ẹ bá gbàgbé tí ẹ bá ń bá wa ká lọ akẹ́kọ̀ọ́ òfin wa ó dárúkọ nǹkan mẹ́ta kan wọ́n dárúkọ nǹkan mẹ́ta kan ní ọwọ́ parí ní tí ó lè jẹ́ ìràpadà fún ẹni tí ó bá lùgbàdì àìṣedéédé láti ibi iṣẹ́ ìwòsàn alákọ̀ọ́kọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ ìgbàláyè wà fún tó bá fẹjọ́ sun ibi tó yẹ kó fẹjọ́ sùn irú dókítà bẹ́ẹ̀ wọ́n lè yọ ọkọ rẹ̀ kó nu àwọn dókítà ní orílẹ̀ nàìjíríà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n lè ran irú ẹni bẹ́ẹ̀ wọ́n ràn ní ẹ̀wọ̀n oṣù mélòó. iṣẹ́ tí ìwé tó fi ń ṣiṣẹ́ wọ́n máa ṣe kí ni wọ́n rí i pé ó máa rí ó máa suspend yẹ. wọ́n suspend yẹ wọ́n dàdúró lẹ́nu iṣẹ́ wọ́n dàdúró lẹ́nu iṣẹ́ fún gbogbo oṣù mẹ́fà eh, ìkẹta wọ́n sì lè fún ní ìkìlọ̀ ìkẹni tó kún lè lọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yìí pé tí ó bá yẹ pé wọ́n rí i pé abẹ́ ètò ìwà ọ̀daràn náà fi gbé wọlé wọ́n lè rán ẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀wọ̀n síde eléyìí ẹ̀yin ará ilé àbọ̀dáwọn dúró níbí fún agbọn títí Yorùbá ní títí ọ̀sẹ̀ yìí àbọ̀ sí agbọn títí ti Gẹ̀ẹ́sì fún àwọn ọmọ ìyá wa tó ṣe wípé àwọn náà nífẹ̀ẹ́ sí láti gbọ́ ní tí à ń ṣàlàyé yìí ṣùgbọ́n tí wọn ò mọ èdè Yorùbá tí wọn ò mọ èdè Yorùbá ẹnjìníà sí àlè ní orin yẹn fún bí thirty seconds kó tó di pé á bẹ̀rẹ̀ títí èdè ti Gẹ̀ẹ́sì sà. kò burú ó ń bọ̀. Mm-hmm.